وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما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 واتقوا الله الذي تساءلون به والأوحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dún fún ọba wa Allah ọba tó tó sìn ọba tó tètò ayé pẹ̀lú tírà rẹ̀ àti ìlànà nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọba yìí gbogbo ìdẹ̀ra tí ọmọ èdè ènìyàn ó fi rí ayé gbé nílọ́hùn àti èyí tí ó fi rí ẹ̀sìn ọlọ́hun ṣe nírọ̀hùn ọba wa allah subhanahu wa ta'ala ó fi ṣàánú àwa tá a jẹ́ ẹrú àti bẹ́ẹ̀ ni a mórí fún ọlọ́run orí tó fi tóbi jùlọ tí ń jórí ẹ̀sìn tó ṣe fún wa ọlọ́run mọ́jà má padà sí ibú níbi ẹ̀sìn gbogbo èyí tó kù tí ọlọ́run tó ṣe níbi orí àlàáfíà ìbùkún ìfọ̀yàbalẹ̀ inú ìlú àti nínú gbogbo ilé ọlọ́run bá ti bí gbogbo orí tó ṣe èyí tá à ń rí pé orí ni èyí tó sì jẹ́ oore ni tí àtẹ ẹ̀ tí èrì ń pé oore ni èyí tó fi kéré lójú wa ni kàbéyìí tó bàbàrà lójú wa èyí tó ṣe lánàá èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti èyí tó tún padà máa ṣe fún wa gbogbo ẹ̀ náà la fi kí ọlọ́run lẹ́yìn gbogbo ọpẹ́ tá a wá dùn yìí tá a sì mórè fún olóore apadà tọwọ́ lọ́dọ̀ ọba wa Allah ọba aláàánú kó bá sàlékún ìkẹ́ àlékún ìgẹ̀ àlékún orí ajé ẹ̀jẹ̀ tán fún ẹni tí ọba wa Allah subhanahu wa ta'ala tó hàn sí gbogbo ìjẹ́ ènìyàn ayé àti gbogbo àwọn àlìjẹ̀nú ọ̀nà àlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tí wọ́n jọ wá lógbà tí wọ́n gbà fún náwọn aya náwọn ọmọ fìdí gbogbo àwọn sàhábà àwọn ẹni àpọ́nlé ọlọ́run mọ́sàbáwá sàlékún ìyọnu wọn àwọn tó pa wọ́n lé wọn tó jẹ́ wọn tabi'un aláwọn bá bá ní sàlékún kẹ́ wọn àwọn tó tó ń wá tó tó ń wá lẹ́yìn wọn títí fi dérí àwa náà aláwọn ṣàánú wa kò sàlékún kẹ́ wa gbogbo ìgbìyànjú tiwa náà síwájú ọba wa Allah aláwọn mọ́sá gbà á kò san wá lẹ́sàn-án rẹ̀ lórí rẹ̀ látàyè fìdíl qiyamah ní àdáyẹrí àìtí àwà yìí tẹ́ gbé ń wù wá Sunna TV Yorùbá abẹ́ ọlọ́run náà kí ọba allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú táyé yìí fi ń ayé gbogbo àwọn onísábàbí rẹ̀ náwọn tí wọ́n ń náwó bẹ̀ náwọn tí wọ́n ń ná màá ń bẹ̀ náwọn tí wọ́n ń ná ọpọlọ àti àkíkò ń bẹ̀ ọlọ́mọ́sà tara bẹ́ẹ̀ ni kọ́lọ́mọ́ bá kó fi gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó fi sọ̀rọ̀ tá à ń fẹ́ fún wa gbogbo ìgbìyànjú yìí ọlọ́run kó wá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kó fi sínú òṣùwọ̀n ara ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ ọmọ ìyá wa wọ́n jù lọ gbogbo àyíká ètí ẹ lè máa wò wá ohun tá a fẹ́ fi ṣèrántí fúnra wa ní dédé àkíkò tá a wà yìí òun náà ni inayatul islam bí kibari sin àkólé kan tí islam ẹ̀sìn mímọ́ tó ní sí gbogbo àwọn tí wọ́n jáwọn àgbà Ọlọ́run má jẹ́ kí àgbà tán lé Ọlọ́run má jẹ́ kí àgbà tán nú ẹ̀sìn Ọlọ́run má kí àgbà tán nínú ìlú àkólé kan islam nípa ohun tí ń já àgbà àwọn àgbàlagbà lọ́kùnrin lóbìnrin kí ni ìsìláàmù ojú wo ni ìsìláàmù fi pọ́n wọn lé báwo ni ìsìláàmù ṣe wò wọ́n kí ni àwọn ẹ̀tọ́ tí ìsìláàmù tó pàwá tá a jẹ́ mùsùlùmí wípé ká ní sí wọn èyí tó dájú náà ni wípé ọmọ èdè ènìyàn á lò gbèsè ayé kan ìpele ìpele láàbẹ̀lú ayé ọba yìí ó wá pọ́n wa lé lé gbogbo ìpele ìpele tá a bá ti wà ṣùgbọ́n wa náà ti mọ̀ wípé bí yàn bá ti wá dibi àná tí yàn ti wá dàgbà ìyàn ń parí ìpele tí yàn dé náà nùnù hmm. bí àgbà bá ti wá kan ni tá a ti ń rí àmì àgbà níbi ọdún orí àti níbi àwọn nǹkan míì tá fi ń dá àgbà mọ̀ bọ́lá wọn bá ní ìyàn bá ti lè sọ̀kalẹ̀ sáwọn àyè yìí a mọ̀ wípé ìsìláàmù tó wá ní àkólé kan sí àyè yẹn àkíkò yẹn gan nínú àwọn àkíkò àwọn mọ̀ráhẹ́l tí yẹn fẹ́ tọ̀ wọn ìpele ìpele tí yẹn fẹ́ ṣe kíni tí yẹn fẹ́ rìn ní ayé tá a wà yìí gbogbo ọmọdé àyìnpé wọn bẹ ọlọ́wọ́n ọba fún pé kọ́lọ́hún kó bá ní sọ́dàgbà kò sí nǹkan kan tí a máa wá sọ fún àgbàlagbà wípé kágbà dalẹ́ <laughs> ìtò máa ń wé kí àgbà dalẹ̀ òun náà ni kí àgbà kó rí àkíkò yìí lò léyìí tó pọ̀ tó ń lẹ́yìn bá ti lo àkíkò àgbà tán kò síbì kan tíyàn ń lọ alkiyama dé náà nù kì í ṣe gbéyàn lè lọ ṣáájú rẹ o ṣùgbọ́n bọ́lá wọn bá fún yàn lórí ọ̀fẹ́ títí fi wá dá ìyẹn mọ̀ wípé àgbà ò retí kankan mọ́ bí kì í wa àwọn náà tá a jọ́ mọ ọlọ́mọ́sà jẹ́ káwọn náà ká dàgbà re iná yàtọ̀ lè sílámì bí kì í bá rí sin àkólé kan sílám sí ohun tí ń já gbà ìjẹ́ sílámù mọ ohun tí ń já gbà ìjẹ́ sílámù mọ̀ pé inú ètò ayé àti inú àkíkọ̀tọ́mi èdè lò àgbájẹ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni sílámù rí sí ìsìláàmù sì màgbà ìsìláàmù là ń sọ ká tó wá ní ìwọ tó ní ẹnu àgbáhùn <laughs> wọ́n tó ní wọ́n fẹ́ gba àṣẹ lọ́dọ̀ wọn bàbá ilé fẹ́ gbà lọ́dọ̀ wọn bàbá ẹ̀sìn àwọn àgbà ohun tí wọ́n ti ní ohun tójú wọn ti rí àkíkò tí wọ́n ti lò wọ́n náà sì ní sòwò kágbà lè kẹ́ẹ́ gbogbo ọmọdé ti ń gba ọ̀pá lọ́dọ̀ àgbàlagbà gbogbo ọmọdé ti ń gba ohun tí àgbà fi ń rìn lọ́wọ́ rẹ̀ hmm, tí ò fẹ́ kí àgbà lè jáde tí ò fẹ́ kágbà lè ṣàgbà mọ́ òun náà kó máa kó máa kó máa bọ̀ ọ́ kó máa bọ̀ tó ń pé àdúrà tiwa náà ni wípé kọ́mọdé kóun náà padà di kíni kó padà dàgbà àmọ́ Allah subhanahu wa ta'ala inú tíra rẹ̀ ó ká mọ̀ pé àgbà ń bọ̀ á padà wá dàgbà. أعوذ بالله من الشيطان الرجيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير أبا الله أبا تددا tó sì máa yí ẹ̀dá gẹ́gẹ́ gẹ́gẹ́ bó bá ṣe fẹ́ àti ńgbà tí àkókò bá ti tó ọlọ́run ní èmi ọba yín khalaqakum min àwa náà la ṣẹ̀dá yín látara ọ̀lẹ látara ń gbé kò ságbára lọ́wọ́ yín bí a ti gbégbé nì gbogbo wa tá à ń ṣe mọ́tòmọ́tò ká gbé kalẹ̀ ọlọ́run ní ibi ó ti gbé ń bọ̀ bí ọ̀lẹ ò jẹ́ nǹkan kan àkíkò yìí tá ń lò tí ń jẹ́ àkíkò kò ságbára lọ́wọ́ wa àdá nǹkan kan mà á lè ṣe nǹkan kan fúnra wa òun náà ni mahala tó tó fòlà nígbà tá à bẹ ní ọmọdé ọmọdé ò lè ṣe nǹkan kan àfi kan bá a ṣe àkíkò kan ni tí a lò nínú ìgbésí ayé tí ìsìláàmù sì dá sí àkíkò yìí náà ìsìláàmù mọ iye àkíkò náà kódà ìsìláàmù lákìkò tá à ń sọ yìí tá a bá kùn kékeré rúfin alqalam ansabi tó ṣe ká ní pé wọ́n ti wá yọ kó lọ́wọ́ ọmọ èdè ènìyàn gbogbo ọmọ tó ti jẹ́ ọmọdé wọ́n ti gbé gègé kó lérí rẹ̀ pé kò lè ṣe nǹkan kan lákìkò tí ó ń lo ìjọmọdé rẹ̀ ọba wa allah subhanahu wa ta'ala ó nínú afárá tọ́mọ èdè ènìyàn fẹ́ rìn ọ̀kan nígbà tá a wà ní ọ̀lẹ tá a wà lọ́ta àjọmọdé. ثم جعل من بعد ضعف قوة bọ́mọdé bá bẹ̀ síwá lù àkíkò díẹ̀ kan fi kún nínú ìgbésí ayé inú ọmọ kó lọ́mọdé ní wàá di pé a wàá bu ọmọ yìí lágbára ẹ̀pẹ́ ló wàá kó ní ọmọdé a mọ̀ wá pé ní ọ̀dọ́ ǹde òun náà ti wá ń dàgbà lé wa lọ́wọ́ ó ti di ọ̀dọ́ lẹ́bìn gbé àkíkò ọ̀dọ́ òun náà ní agbára mọ́ wà lọ́wọ́ yẹn jù pé a mọ̀ ní ọ̀dọ́ ní í ṣe é àkíkò ọ̀dọ́ ló wà ó lè fò sókè ó le fò sílẹ̀ agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ àkíkò kan ní inú àkíkò tí a fẹ́ lò ọlọ́run mẹ́gà ṣe àkíkò ọ̀dọ́ wa lò òun náà ní Islam gangan fi dá sọ́rọ̀ ọ̀dọ́ ibẹ̀ kọ́ la ń lọ lénìí ànábi sèmà pípọ̀ lára ọ̀dọ́ nígbà tó bá ṣe ká ní pé ọba fi ọ̀dọ́ ẹ̀ fi sìn ọlọ́run gẹ́gẹ́ bí ti sunna nabi léyìí tó pọ̀ ó fi wá nípa ń pé ńgbà tí ọ̀dọ́ tí wọ́n fàyè ìfi ṣe dáadáa tí wọ́n fi wùwà tó pé tí wọ́n fi rẹ́sì ọlọ́run ṣe ká lè jèrè lẹ́yìn àkíkọ̀ táwọn sọ yìí ti ń yá àkíkọ̀ ọ̀dọ́ àkíkọ̀ tó kàn sọmọjà lẹ́mí ń bá di wá tí ń dá fẹ́hún ọ̀ṣẹ́ ibẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti lo àkíkọ̀ méjèèjì tá a kà síwájú ìsọmọdé wa ń gbà tá à ń sọmọdé nígbà tá a bẹ ní ọ̀dọ́ tá a bá ti wá lu méjèèjì darí ọlọ́run wa ní àkíkọ̀ tó kàn òun náà ni ọlọ́run ní òun ó tún dá wa padà síbi ibi àìnáta tí ń bọ̀ òun náà níbi daf mímí kò sí agbára lọ́dọ̀ wa agbára tí ọmọ èdè ènìyàn tó ní lánàá yẹn wa dé agbára yìí wọn àdà padà wọn gbà padà lọ́wọ́ ẹ̀wọ̀n èyí tí àìní agbára ẹ̀ lánàá òun náà ni àwọn alò àkíkò àgbà ṣẹ́yìbà àgbọ̀wádé òun náà ni àkíkò àkíkò wípé àgbà ti dé ẹni pé Islam ó sọ pé àgbà ń bọ̀ o ọlọ́mọ́sá jẹ́ káà náà ká dàgbà re àwọn bàbá àwọn ìyá àgbà inú ẹ̀sìn àti níbi ọ̀wọ̀ ayé ọlọ́mọ́sá bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí wọ́n lò dáadáa kí wọ́n sì sọ̀kalẹ̀ àlàáfíà ọlọ́run ni yakhluqu ma yasha èmi ọlọ́run bá náà mo máa ń ṣẹ̀dá bó bá ṣe mo ṣe máa ń yanjú nǹkan mi wa huwa al ọlọ́run ní òun lòun ní òun nímà nípa àkíkò kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ lò òun sì ní agbára lọ́wọ́ àti lè máa yí yín kúrò níbi ọmọdé fi bọ́ sí ọ̀dọ́ kúrò níbi ọ̀dọ́ fi bọ́ sí kí ni àgbà orí èyí báyìí àyìn pé Islam ń dá sí i pé àgbà ń bọ̀ àgbà nínú Islam ó sì náwọn ohun oríire ọlọ́run má jẹ́ káwọn àgbà ọlọ́run má jẹ́ kí wọ́n sì í lò Islam jẹ́ ká mọ rírì àgbà ìsìláàmù mm, látòkèdélẹ̀ tá a bá ti ní ìsìláàm níbi ọ̀rọ̀ ọlọ́run àti níbi ọ̀wà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ ìyá àgbàlagbà kò sí ohun tó lè jẹ́ níbi ẹ̀sìn tó o bá gbẹ́sìn ọlọ́run yé dáadáa tó o bá gbọ́ súnà nàbí yé súnà nàbí ló ní kí ọmọdé kó mọ ìyá àgbàlagbà o gbogbo ọwọ́ tó bá ní ẹ̀sìn ló ń ṣe bó bá ní nǹkan kan ló jẹ́nu ẹ̀sìn o mọ àgbàlagbà ọgbọ́dọ̀ mọ̀pọ̀ àgbà nínú ẹ̀sìn wa torí ìsìláàmù wa gangan òun ló pa àgbàlagbà lé kò wá sẹ́ni sí ìsìláàmù kan lábùkù bó ṣe mọyì ọmọdé bẹ́ẹ̀ náà ló mọyì àgbàlagbà ó wá fẹ́ kí ọmọdé kó mọyì àgbàlagbà kó sin ọlọ́run ọba látara kí ni àwọn àgbàlagbà ti ń bẹ láyìn wa ìsìláàmù ó ṣàlàyé yìí ní fún wa wípé ká mọ rírì àgbàlagbà torí pé àkíkò kan ní tí àwa náà tó ṣe ká ní pé àwa lẹ́yìn tá ń bọ̀ tá a sì ń bẹ ọlọ́run lérè pé kó jẹ́ káwa náà lè dàgbà ká tó lọ ìtorí eléyìí bùkátà àgbàlagbà inú ayé tá a wà yìí ó yẹ kí islam kó islam ṣàlàyé ẹ̀ fáwa tá a jẹ́ àwọn ọ̀dọ́ àtàwa tá a jọ ń lògbà níbi ẹ̀sìn àti níbi ayé ká lè máa tí ẹ̀ bá ti wá dàgbà tága bá ti dé ẹ mọ̀ wípé agbára yìí ti lọ àgbàlagbà máa bùkátà sẹ́ni tí ó fún lówó ẹni tí ó fún lómi ẹni tí ó mu síkà ẹni tí ó ṣàpọ́nlé rẹ̀ ẹni tí ó máa rí ìtọ́jú tí ó máa fi àkíkò rẹ̀ tí ó máa filẹ̀ tó fi lè máa tọ́jú àgbà pàtàkì lọ nígbà tágbà yìí bá ṣe kí ni tó bá débi àgbà pátápátá tó bá di pé lágbára ti di sheikh àgbà ti kàn wọ́n tán a mọ̀ agbari àgbáyé a máa bùkátà sáwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn tí ò tí ì tó lọ́dún erí tí wọ́n ní a máa béèrè àwọn nǹkan kan lọ́dọ̀ àwa tó ṣe ká ní pé à ń bọ̀ wọ́n à sì ń tọ̀ wọ́n. òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam anábì a máa bẹ ọlọ́run nípa allahumma inni a máa bẹ ọlọ́run nípa òun wá lọ́dọ̀ kó o níbi kí ni ohun agara. àkíkò agara yìí òun náà ni àkíkò bí yàn bá ti dàgbà àyàfi ńgbà tí yàn bá mọ inú nǹkan tí yàn ṣe yóò fi máa kó agara ńgbò wọn fẹ́ ṣe ẹgbẹ́ tábà fẹ́ pa àgbàlagbà ní sàájúùs wọ́n ní àgbàlagbà àgbàlagbà tó ti gbó anábì ní Allahumma inni a'udhu bik minal ajiz tòun gbà àgbàlagbà bá débi tí ó dé ọwọ́ òní kò lè gbé nǹkan ńlá mọ́ kò lè gbé nǹkan tó wúwo mọ́ ẹsẹ̀ ẹnì bó ṣe ń lọ tẹ́lẹ̀ ẹnì bó ṣe ń lọ ní ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ làgbà ó máa tẹ̀ ẹ́ àgbàlagbà á máa tẹ́ kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹni tó bá fẹ́ wá máa tẹ̀lé àgbà jáde kàbí ó fẹ́ mú àgbà jáde òun náà gbọ́dọ̀ mọ bí àgbàlagbà ṣe ń tẹ̀ bẹ́ẹ̀ náà lòun náà mọ̀ sí kí ni lòun náà mọ̀ tẹ̀ fún. Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé àkíkò yóò dé wẹ̀lẹ́rọ̀ ló fi ní àkíkò tí gbogbo ara wa bá ti dé ògbó dé nìní báwa náà bá wọ ara àgbàlagbà àmọ́ yín pé gbogbo àwọn tútù tútù tútù tó wà ń bẹ́ẹ̀ nìyí ó ti wá di ohun tó gbẹ kò lè dúró dáadáa mọ́ ìyẹn ò lè ṣe gẹ́gẹ́ bí wọn ṣe ń ṣe ní àná ìyẹn gbọ́dọ̀ ṣe kí ni ìyẹn ó ṣe àgbà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn ó fi lè gbádùn kí ni oríire tí ẹ̀sìn ní ká ṣe kí ni ká wá ní lára wọn. sẹ́wárí ìjágbà láyé tá a wà yìí wọ̀kẹ́bí rusin min khayri nas wọ́n làwọn bá sìn yẹn lágbà tó rí yẹn sí títí ìyẹn di àgbàlagbà a mọ̀ wípé àgbàlagbà sábà máa ń bẹ nínú àwọn tó jẹ́ àwọn ẹni ẹ̀ṣà àwọn olóore torí gbogbo àkíkò tó fi lo ògbésí ayé náà ni ó fi máa lékún níbi kíni níbi àwọn oore kan tó ṣe ká ní pé ẹni tí ò tí ì dáyé yẹn bóyá bóyá bọ́lọ́wọ̀n bá dààmú náà lágbà ó súnmọ́ kó má padà rí kíni àwọn oore kan tó ṣe ká ní pé ọlọ́run ti bu àgbàlagbà òun ló fi jẹ́ pé àgbàlagbà inú kíní ń bẹ inú àwọn ẹ̀sà inú àwọn olóore inú àwọn ẹni iyì àwọn ẹni àpọ́nlé náà làgbàlagbà ń jẹ́ arákùnrin kan wá sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi anabi wípé ayu nasi khayr wo òjíṣẹ́ ọlọ́run inú àwọn ẹ̀dá ayé èwo ló fi ní orí jùlọ inú àwọn ẹ̀dá tí ń sẹ̀mí ń bi anabi wípé èwo ló fi dáa jù òun ló fi ń lóore jùlọ òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam wá fún arákùnrin lẹ́sìn anábì ni man tala umruhu wa hasuna amaluhu anábì náà tó fi ń lóore jù náà àwọn ẹ̀dá ayé tí wọ́n ń sẹ̀mí anábì ni man tala umruhu ẹni tó ṣe ká ní pé ọlọ́run gùn lẹ́mí àgbà ní ń ẹni ọlọ́run bá fi báràkà sí ọdún tó lò ọlọ́run gùn lẹ́mí láyé wọ́n wà àgbà kódà bí wọn bá débò míì tó bá dáwọn àdúgbò míì lé ní wọn ni tá a bá fẹ́ ka àwọn àgbàlagbà àdúgbò yìí bàbá yìí ló kàn tá a bá fẹ́ ka àwọn àgbàlagbà nínú àwọn ìyá ládùúgbò ń bí wọn ni ìyá yìí ló kàn oore ni nígbà tí ọlọ́run bá gùn yẹn lẹ́mìí anábì wa ní bí yẹn bá ṣe wá ń gùn lẹ́mìí tó o tóore yóò fi pé o anábì ni wàhásùn ní amalu yẹn pé àgbàlagbà bó bá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà níṣẹ́ dáadáa ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ dàgbà sí àgbàlagbà gbọ́dọ̀ da kí ni ó gbọ́dọ̀ dá níbi iṣẹ́ tó ṣe kalẹ̀ torí tá a bá lọ síwájú tá a bá lọ sẹ́yìn ohun tí ó máa tún máa ayé tá a wá gangan gangan òun náà ní sẹ́wà tá a wá ṣe o ọlọ́run má jà sàkíkó wa lò má jà lọ àgbà wa má jà lọ́dún orí wa má jà fi bayé jẹ́ má jà lò síbi rédèrèdè torí ohun tó o bá ṣe òun náà ni ó máa júwe ọdún eré ẹ òun náà ni ó máa júwe òun náà ni ó máa júwe dáadáa tó ṣe kí ni ayé ìtò wá lò bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó padà fún arákùnrin báyìí lẹ́sìn nígbà tó padà bí wípé ayò náà sì ṣá tálọ́ wá burú jù náà wọ̀ ẹ̀dá ayé anabi ni man tala umru wa sa'a amalu òun náà lẹni tó ṣe ká ní pé inú ìgbésí ayé tó lò ìgbésí ayé náà ọlọ́run gùn lẹ́mìí bọ́lọ́run ṣe wá gùn wọn lẹ́mìí tó sáà àmàlù aburú ló fi kí ni ìgbésí ayé ẹ̀ fi ṣe èyí la gbọ́dọ̀ sọ́ra gbọ́dọ̀ máa ṣe wá ní àgbà àgbà wa ó yẹ ká fi máa bá wa níbi tó dáa níbi ẹ̀sìn kó má jẹ́ pé èmi ah, ah, tí bàbá mi tẹ́ ẹ báyé dé yìí náà èyí náà tún wà nínú àwọn tí ń jókòó sáyè báyìí èyí náà tún lọ àyè báyìí èyí náà tún ṣèṣe báyìí ìyẹn ń bàgbà jẹ́ nìyẹn ń bẹ̀sì jẹ́ nìyẹn àgbàlagbà ìdí oore la gbọ́dọ̀ máa ń bá ìdí nǹkan dáadáa òun náà ni à ń fàgbà ṣe kágbà mọ́ bá wa di àfàtí àgbà tí ń fi ayé yìí fi ṣe lágbáńlágbá tó fi ń gbà á jẹ́ àgbọ́dọ̀ bá àgbàlagbà mùsùlùmí ń bẹ̀ ẹ gbogbo yìí tá yìí nípa oore tí Islam gbé kalẹ̀ síbi àlùbáríkà tí ń bẹ lára kí ni wípé ọlọ́run gbìyànjú lẹ́mìínú gbèsè ayé tí a wà yìí àwọn ahadith ó wáyé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí anabi fi pàtàkì kí ni àgbàlagbà ǹjẹ́ anú àgbà wa mi anabi ní ẹni tó fi lóore jù òun náà lẹni tọ́lọ́hún gùn lẹ́mìí ọlọ́run wa gùn lẹ́mìí ó wà náà wọn tó ṣe kí ni tí wọ́n rí ó pọ̀ níbi kí ni ìmọ̀ ṣàfọmọ́ ọlọ́run ó níbi kí ni ìmọ̀ ṣọlọ́run láṣọ ipò òun náà nìkan ló tó sìn la ma'buda bihaqqin illa Allah kò síyàn kan lódodo tó yẹ ká fi ìjọsìn fún àyàfi ọlọ́run ó pọ̀ níbi ìjọsìn ọlọ́run ìsì ń dàgbà lé kíni lérí ìjọsìn ọlọ́run òun náà àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà lẹni tó fi dáa jù lọ nínú kíni nínú àwùjọ tí a bá wà òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní khiyarukum atwalukum a'maran ẹni tó fi dáa jù lọ òun náà lẹni tí ọlọ́run gùn lẹ́mìí bọ́lọ́run ṣe wá gùn lẹ́mìí ọlọ́run tó wá ní kíni kó rí iṣẹ́ dáadáa sí nínú kíni ìgùn rẹ̀ àbí ọlọ́run ọba ọba aláàánú jù lọ gbogbo àwa tá à ń rá bàbà síwájú ọlọ́run bí káwa náà lè dàgbà ọlọ́run mọ́sá dà wá lágbára o ọlọ́run dà wá lágbára gbogbo àwọn tí wọ́n ti wá ń lo àkíkọ́ àgbà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run mọ́jà ń sí i lò ọlọ́run jẹ́ kí àgbà wọn dalẹ̀ ìsìláàmù ni ká pọ́n àgbàlagbà lé gbogbo ipò tó lè wà gbogbo ààyè tó lè wà gbogbo ohun tó lè jẹ́ bó o bá ti rí àgbàlagbà ìsìláàmù ni ká máa ṣe kí ni ká máa pọ́n wọn ká sì máa bọ̀wọ̀ wọn ká sì máa ṣe kí ni ká máa bí ọlọ́run fún wọn pé kán fi àgbà wọn kán fi rí dáadáa ṣe ẹ tún máa tẹ̀lé wa lọ níbi ìdánilẹ́kọ̀ọ́ wa kí wọ́n bá wa allah subhanahu wa ta'ala kó mọ́ sàyè gbá ní ìjọsìn lọ́wọ́ wa. asalaamualeykum warahmatulahi wabarakatu ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ suna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá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 ọba wa allah subhanahu wa ta'ala ó fi hàn gbogbo ayé látara àwọn ìdájọ́ ẹ̀sìn wípé ẹ̀sìn ọlọ́run ni ẹ̀sìn àṣọ ni ẹ̀sìn tó ṣe ká ni pé kò sí ohun tó fi ilẹ̀ láì dá sí níbi ètò ayé ìsìláàmù yìí náà ló wá pọ́n gbogbo ohun tó ti jẹ́ ìran àgbàlagbà ló pọ́n wọn lé ó bùkún wọn ó kí àwa tá a jẹ́ ọmọdé ká lè mọ rírì kí ni àwọn àgbàlagbà islam wá pé àwọn àgbàlagbà yìí sí àkíyèsí pé ayé tẹ́ ẹ dé yìí ipò tẹ́ ẹ ti wà yìí ẹ ti wà nípò ọlá ẹ má bà yìí jẹ́ òun ló falẹ̀ nábì sallallahu alayhi wa sallam ló fẹ́ kí àgbàlagbà máa mọ àyè tó wà kó sì máa mọ rírì ipò àgbà tó wà òun kó lè máa dáàbò bo kí ni ìyá àgbàlagbà rẹ̀ ká má bà ní àyè tí ó dáa ìyá ti wá dàgbà àgbà ti dé àtúnṣe rí wípé àgbàlagbà àtúnṣe ń sáré ayé òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní àgbàlagbà àgbọ́dọ̀ tó ba lẹ́ni tó ṣe ká ní pé olóṣìṣẹ́ máa wá sáré níbi ayé yìí báyìí gẹ́gẹ́ bí ọmọdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ó sì fẹ́ bẹ̀rẹ̀ ni torí àkíkò tó kù fún ọlọ́run ní gbìyàn lẹ́mí ọlọ́run ní gbẹ̀mí àwọn àkíkò yìí ó yẹ kó fi máa sáré léyìí kíni lẹ́yìn àkàkẹ́yà àmọ́ ni. ǹjẹ́ ọkàn àgbàlagbà gẹ́gẹ́ bí tí anabi sallallahu alayhi wa sallam ṣe mú wá fún wa níbi kíni níbi ìsẹ̀mí ayé àti níbi kíni ìmọ̀ wá owó òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam níbi àwọn ohun tó lè jábùkù àgbàlagbà anabi sallallahu alayhi wa sallam ní hadith kan tá anabi ní àwọn mẹ́ta salasatun la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakkihim wala yanzuru ilayhim anabi ní wàdàl qiyamah àwọn èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀ ọlọ́run ò lè bá wọn sọ̀rọ̀ ọlọ́run ò ní fọ̀ wọ́n mọ́ kò ní gbà fọ́ mọ́ wọn bákan náà ọlọ́run ò ní wojú wọn gba nabi sallallahu alayhi wa sallam nka àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún wa òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀nù wọn ẹ anabi ni sheikh ozani àgbàlagbà tí ń gbàgbà ìjẹ́ ìyẹn dàgbà títí títí ohun tó ti ń rán bọ̀ ńgbà tó ti wà ní kékeré ó tún wà ń diẹ títí dì sí àgbàlagbà ń sì ná ó tún ní à ìsáàtì lọ yẹ kémi náà máa tọ̀ wọn kankan wò kílẹ̀ tó tọ́wọ́ ọbẹ̀ wo lẹ̀ tí ì jẹ rí oúnjẹ wo la yé fẹ́ sè tó ṣe ká nígbà ẹ̀ tí ì tọ́wọ́ ẹ̀ tí ì jẹ rí àgbàlagbà tó wà tó ṣẹ̀ṣẹ̀ ń ba tí ń rìn òwú kiri àbí ó ṣèṣe ìṣètà gbọ́dọ̀ bá àgbàlagbà ńbẹ̀ kódà ẹ̀sìn ò fara fi pé ọmọdé gangan ọ̀dọ́ ǹdẹ ẹ̀sìn ò gbà láyè ká tó wá ní àgbàlagbà Islam fẹ́ pé gbogbo àgbàlagbà ó yẹ ká máa ṣe ohun tí ó máa pọ́n àgbàlagbà wọlé tí wọ́n sì máa júwe ń gbé kí ni àwa yìí o alọ ọ̀dọ́ ọ̀dọ́ wa alọ dáadáa torí tá a bá rí àgbàlagbà tó ṣe ká nígbà kíkò tí ń lo àgbàlagbà yìí àwọn nǹkan tó tó dání tó ń kó dání ṣe yìí <laughs> kò sí èméjì àdàgbà yọwọ́ kọ́wọ́kọ́ ni ohun tó ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ́ ni àgbàlagbà tá à ń bá níbi tí ò da ń júwe ojú ọ̀nà tó tọ́ títí àgbàfìdé ní ń jẹ́ bẹ́ẹ̀ Islam nínú nǹkan tí ó bàgbà jẹ́ òun náà ni ká máa rí pé àgbàlagbà o àtúkù ń ba nídìí nǹkan tí ọlọ́run kọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó kọ̀ fún wa ààrẹ náà ní sinna ààrẹ náà ní ìmọ̀ wá ogun fún ọlọ́run ààrẹ náà ní ìmọ̀ ṣèbàjẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀ kan nínú ìgbésí ayé abẹ́lọ́hún fọ́mọ bàbá agbọ́lọ́hún fọ́mọ ìyá ìwọlé wọn tí wọ́n ń lò àgbà wọn tí wọ́n ń lò ọlọ́run mọ́jà ń sí lò àwọn náà tá ń bọ̀ àtúbẹ̀ ọlọ́run ọlọ́run jáà náà ká dé àgbà rẹ̀ ayọmọ ìyá mi ọ̀wọ́n jù gbogbo ojú ọ̀nà islam fi pán àgbàlagbà lé islam pọ́n wọn lé ó bùkún wọn kódà àwọn gbogbo ohun tí yàn fẹ́ ṣe a mọ̀ yín pé a gbọ́dọ̀ ráwọn àgbàlagbà ń bẹ hmm, táwọn àgbàlagbà bá wà láwọn àyè kan a mọ̀ yín pé tí nǹkan kan bá fẹ́ dí níbi àgbà wọn níbi òye wọn níbi ẹ̀sìn wọn wọn ó sì máa tọ́ wa sọ́nà òun ló bá tá a bá padà sẹ́yìn a ma gbọ́ ẹ sì máa gbọ́ lẹ́nu àwọn àgbà mọ̀ ní kíni kìbáwù sàhábà àwọn àgbà <laughs> wọn sàábà jọ látòkè délẹ̀ bọ́n ṣe pọ̀ tóun àwọn ìsìláàmù tún ní ó jẹ́ ká mọ̀ pé kìbáwù sàhábà àwọn àgbà ń bẹ àwọn àgbààgbà náà wọ́n kíni náà àwọn kan jẹ́ àgbà náà wọn kan kódà àwọn kan jẹ́ bàbá kan lásìkò ayé tàbá ní Abubakar ní àwọn àgbà àwọn sahaba ni àwọn ọmọ Abubakar àwọn náà sahabe ni wọ́n àwọn Abubakar wọ́n máa jẹ́ kí ni wọ́n máa jẹ́ àgbà fáwọn tani fáwọn ọmọ bẹ́ẹ̀ náà ni Umar ibn al-Khattab ẹ wo Umar ọmọ Khattab ẹ wo Umar Abdullah ẹ̀rí àwọn Umar wọ́n máa jẹ́ kí ni min kibari sahaba wọ́n máa jẹ́ nínú àwọn àgbà kí ni àwọn àgbà sahaba bẹ́ẹ̀ náà ni tàbá tẹ̀lé abátó súnmọ́yìn wọ́n máa ní àwọn àgbà náà wọ́n tábìín kìbáwò tábìín àwọn àgbà náà wọ́n ta ni náà wọ́n tó pa wọ́n fi lé àwọn ta ni àwọn sàhábà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà láàmú bọ̀ títí gbogbo bí ẹ bá ti ń dèlú kan ẹ bá ti ń dágbègbè kan ẹ mọ̀ yín pé kí ni ah, àwọn àgbà lèyí níbi ọ̀wọ̀ ẹ̀sìn ẹ̀rí kódà tẹ ẹ bá dáwọn ìlú tí ètò ń bẹ wọ́n mọ̀ ní kìbáà àti kìbáà ulama ẹ̀ àwọn ìgbìmọ̀ràn ẹ̀ tó ṣe ká ní pé wọ́n já àgbà níbi kí ni àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ àti kìbáril ulama àwọn tó já wọn àgbà nínú àwọn sàhábà nínú àwọn kíni nínú àwọn olùmọ̀ tó ṣe ká ní pé àwọn ni wọ́n ń darí ọ̀rọ̀ ẹ̀sìn léyìí tó pọ̀ pé ìlú wọ́n gbọ́wọ́ ẹ̀sìn wọ́n gbélé wọn lọ́wọ́ àti kìbáril ulama bẹ́ẹ̀ náà ni tá bá dé àwọn ìlú àmọ́ ní pé àmọ́ àwọn tó já wọn kíni àwọn àwọn tí nǹkan púpọ̀ ti sojú wọn tí wọ́n ti mọ̀ pé báyìí láàṣe báyìí láàṣe báyìí ni kẹ̀ẹ́sẹ́ gbà tí gbogbo ohun tá a fẹ́ yanjú àfihàn ìyànjú rẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ gbàjẹ́ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ gbàjẹ́ lọ́dọ̀ àwọn ìyá rẹ̀ wọ́n náà ó padà dàgbà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bọ̀ ó ń bọ̀ bàbá ní afẹ́sọ̀ nǹkan àwọn àgbà ń bẹ ń bẹ tó bá ní ọ̀rọ̀ ọmọ náà ni ó ran àwọn tó jẹ́ àwọn àgbà torí ọ̀dọ̀ àwọn àgbà ni wọ́n náà gbé tó bá ní níbi ẹ̀sìn ni àyùmí kí ni àwọn àgbà níbi ẹ̀sìn àkíyèsí tá a bá fẹ́ pe wá sí ni ká pe wá sí àmọ́ àgbàlagbà ó máa jẹ́ o ẹ̀sìn oníkàsí kí ni kọ́mọdé wojú àgbàlagbà o ǹjẹ́ a gbọ́dọ̀ bùkún àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà wa ohun tí Islam tó kọ́ wa náà ni ìnáyàtul Islam bí kibaru sin tá a bá ti rí àgbàlagbà láàrin wa ká mọ̀ pé ìdẹ̀ra ọlọ́run ìmọ́lẹ̀ ọlọ́run kan òun náà ni ọlọ́run ọba Allah ó tún ní kí ni ẹni tá a tún máa ṣe kí ni tá a tún máa gbàmọ̀ràn tá a máa gbòye lọ́wọ́ rẹ̀ ọlọ́run tún ní kó tó máa pẹ̀lú wa òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọn ní ìjọ kan anábì wà kọlọ́wọ́ sàhábà àgbàlagbà kan wá dé àwọn tó wà ń bẹ́jọ́ ńjọ́ náà ọlá ń pé àwọn náà wọ́n ń jẹ̀rán anábì sallallahu alayhi wa sallam fa abtal qawm ana hada sheikh wọn fẹ́ gbà á láyè kó ti dọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam wọn àfẹ́ gba aláyé oníkàlùkù ẹlẹ́kọ́ àkóúnjẹ hàn àti dọ́dọ̀ ànábì àti súnmọ́ ànábì àgbàlagbà yìí fi dé èyí wọn àwa tètè wá fún lọ́yẹ̀ àgbà wípé kóhun náà kó tè dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ sálàm ànábì wa ń kọ́ wọn sàhábà ó ń kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ njọ́ náà ànábì ní laysa minna ma lam yarham saghirana wa yuwaqqir kabirana òòlì sínú àlìhùnmọ̀ tó bá ti ká ní pé bẹ́ẹ̀ ló wà òòlì wà nù ẹni tá ànábì sọ̀rọ̀ sálẹ̀ wọn tí ó máa pè mára ànábì ni máa lámù ìyẹ́wò ham sọ́gẹ́ ìrọ̀nà ẹni tó bá wà tó bá ti ká ní pé bá rí ọmọdé tí kì í sànú ọmọdé ànábì ni ta ló fi jọ ànábì àmọ́ sànú ọmọdé náà làwọn mi sọ pé gbogbo ẹni tó ṣe ká ní pé a máa sìkà fáwọn ọmọdé ọmọdé òsè òsè ń lù ú àwọn ọmọdé òsè ń ra wọn kó òun yí wọn lé kánná òun bà wọn jẹ́ anabi mhm. ní eléyìí ò sínú ìjọ tòun wọ̀nyí wọ́n kéré kẹbí ìrọ̀nà anabi ní ọmọdé tó rí àgbàlagbà tí ò bùkún àgbàlagbà síwọ náà ò fẹ́ dàgbà ni gbogbo àwọn baba eléyìí ló ti wojú tán wọ́n ní ta ni àwọn ní Abdulkudus náà ni òun náà ni máa ń wojú wa kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ta ló fẹ́ fi jọ anabi wo ló fẹ́ fi jọ ẹ̀sìn wo ló fẹ́ fi jọ anabi ní sọ fún wa yìí pé kò sínú àlè ó máa tòun ọmọdé tó rí àgbàlagbà tí ò ṣe kí ni tí ò bùkún jẹ́ ẹ̀sìn wa ní ká bùkún kí ni àwọn àgbàlagbà káwa náà ká lè ṣe kí ni ká lè di àgbàlagbà. òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ẹ̀ ó ní idha atakum kabiru qawmin fa akrimuhu tẹ́ ẹ bá ń gbá àgbàlagbà àgbàlagbà ló dé àgbàlagbà ilé kan àgbàlagbà ìjọ kan àgbàlagbà àdúgbò kan tó bá wá bá yín ẹ fi hàn pé ẹlẹ́sìn nìyí ẹ rẹ̀ Hmm. bẹ́ẹ̀ bá ti ń gbà àgbàlagbà ní bọ̀ ẹ̀ pọ́nlé ẹ jẹ́ kó mọ̀ pé ah, ah, ìyẹn ló dé àmì ọlọ́run kan ló dé ẹ̀dá ọlọ́run kan ló dé torí ibi tí ti ń gbárin àjò tí tó fi débi tó dé yẹn náà a àìsí ní ká ká mọ̀ wípé àgbàlagbà ló dé ẹ ọmọ ìyá mi ọ̀wọ́n jù lọ bẹ́ẹ̀ náà ni bánabi ṣe sọ bẹ́ẹ̀ tá ànábì náà ṣe ń wà bẹ́ẹ̀ ànábì bẹ́ẹ̀ ànábì náà wà bẹ́ẹ̀ ànábì ṣàpọ́nlé gbogbo àwọn tó ti jẹ́ àwọn tí wọ́n ti lò gbà kódà wọn ní baba àgbàlagbà kan anabi sọ asalam ìsì máa wá ṣe ziyara wọn máa wá sọ́dọ̀ khadija radiyallahu anha nígbà tí khadija papòdà tó dà kíkọ aisha táàkùn yìí wá anabi sọ asalam anabi pàdé rẹ̀ anabi pàdé kínní ó jọ aisha lẹ́yìn gbà báwo anabi ṣe ń pàdé anabi ni aa kánà tààtínà fi zamani khadija ẹ̀yìn arábìnrin yìí bẹ́ẹ̀ àgbàlagbà yìí a máa wá sọ́dọ̀ wa nígbà tí khadija ń bẹ láyé já ànábì a máa bùkún a máa bàbàrà a ni ẹni tó ti jẹ́ àgbàlagbà bẹ́ẹ̀ náà ni wọ́n sàhábà bẹ́ẹ̀ náà ni wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ ra wọn. Umar radiyallahu an wọ́n ní a máa jáde lóhun a máa lọ sọ́dọ̀ ìyá àgbàlagbà kan ìyá àgbàlagbà yìí Umar wa máa sá lọ ṣe dáadáa sí abamugba abamáwo òun ló fà á ọmọ Abdullah ló fi rí Umaru níjọ́ kan tí Umaru wọlé tọ̀ ìyá yìí ní òwú ngbà tí lè má tọ́láhá náà wá dàbí ọgbọ́n òun náà wá yọ sí ìyá yìí ah, kò sì mẹ́ni tó wà ń bẹ̀ ńgbà náà ó tẹ̀ mọ́ pé Umaru ó yọ wọnú ilé yìí lówù ni òun náà wá tọ ipasẹ̀ Umaru pa òfin débẹ̀ orí ìyá àgbàlagbà ah, wọ́n wá ń béèrè pé ah, ẹni tó wá bí ló wà náà báwo ló ṣe gé sí yín ìyá yìí wá sọ fún pé ẹni tó wá bí yìí yàtí iná áhíyá náà asábà máa wá sọ́dọ̀ wa a sì máa ṣe dáadáa sí wa a sì máa lé gbogbo ohun tó bá jẹ́ ìpín a máa gbé kó gbogbo ohun tó bá ṣe wá ní ṣùtá ọmọ wa sábà máa ṣe kí ni a máa ṣe dáadáa sí àti aṣọ yìí jẹ́ àgbàlagbà bá ti ń bẹ láwùjọ àwa tí à ń bẹ ní àwùjọ yìí ó yẹ kí àwa náà ká máa ṣàtúnṣe ká sì máa ṣàánú wọn ká sì máa ṣe kí ni ká máa fi hàn wá pé ọlọ́run ní kí wọ́n ná wọn wọ́ lẹ́yìn tí wọ́n sì mọ iyì wọn kámọ́ wà náà àwọn tí ó máa ń àwọn àgbàlagbà lára àgbàgbà mi ń bẹ ládùúgbò níṣẹ́ kò sẹ̀ wọ́n tó bá jáde tó bá fẹ́ ọba fẹ́ pẹ́sẹ̀ dà wọ́n mọ nímẹ̀ bàbá yìí níṣìí ọlọ́run ló mọ ohun tó ti ṣe tó fi dàgbà báyìí òbó ṣe ń rìn hmm, ìyá mi bá jáde ní kò sẹ̀ wọ́n wọ́n ní ẹwọ̀ ìyá yìí ọlọ́run ló mọ ọmọ ọlọ́mọ tó ti ni ìyá àtiwọn náà ó sàpadà dàgbà bàbá rẹ̀ ó sàpadà dàgbà síbo ṣe ń sọ sí ọ̀sọ́kísọ tó ń sọ sí ìyá oníyà lára náà ni ó fẹ́ ká máa sọ sí ìyá àtiwọn náà lára ni àgbọ̀nsá àgbọ́dọ̀ tán lórílẹ̀ ìsìláàmù mọ ìyá àgbàlagbà o ìsìláàmù sì fẹ́ wa mùsùlùmí ká máa bàbára àwọn àgbàlagbà ká sì máa mọ̀ wípé kí ni inú oore ni ọlọ́run bá ó ní ìṣẹ́kù wọn kó máa jẹ fún wa kódà inú nǹkan tí Abdullahi ọmọ Umar tó sọ ọ sọ wípé inna min a'dami ijlalillahi ikram shababi alkibar ó ní inú tí ó máa já mi wípé ìyẹn ń gbé ọlọ́run ọba tóbi ìyẹn ń bàbára ọlọ́run òun náà nígbà táwọn ọ̀dọ́ bá rí àwọn àgbàlagbà ká máa ṣe kíni ká máa bùkún wọn ká máa bùkún wọn òun ló ń gbé Abdullahi ọmọ Umar yìí bó ṣe jẹ́ inú àwọn sàhábà tó ṣe ká pé wọ́n mọ yìí súnà léyìí tó pọ̀ Tasaba máa ń lò ó ẹ̀rí ó mọ ìyá àgbàlagbà léyìí tó pọ̀ gbogbo mi tágbàlagbà bá ti wà kódà hadith wáyé lérẹ̀ níbi pé kí ni ó fi àyè àgbálẹ̀ wípé ah àwọn àgbàlagbà ló wà ń jòkó yìí lẹ́ni tí fi ń ṣe kí ni lẹ́ni tí ó fi ń pọ́n wọn lé lẹ́ni tí ó fi ń ma iyì wọn. àwọn ọmọ mi ọ̀wọ́n jù lọ àwọn orí ọ̀fẹ́ kan ń bẹ ọlọ́ ìsìláàmù wa gẹ́gẹ́ bó ti jẹ́ ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ó fẹ́ wa ń fẹ́ àwa tá a jẹ́ mùsùlùmí pé àwọn àgbàlagbà bá ti ń bẹ láàyè wa ká máa yàn dé fún wọn hmm, àwọn àgbàlagbà ní ká máa gbé fún ẹ̀fẹ́ wa ṣe hmm, àwọn ọ̀dọ́ tá a bá wà ń bẹ̀ a mọ̀ tọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ tó àwọn bàbá alhaj ustaz sheikh tafadal ẹ̀yin ní kẹ́bẹ́ wa ṣe nǹkan báyìí nígbà tí wà láyè wa ni ìwà láyè wa nu ká fi máa pọ́n wọn lé pé ká máa ká máa tó ń gbé wọ́n ti pọ̀ jù wá lọ níbi tasbih tó bá ní subhanallah wọ́n ti ń ṣe ṣáájú wa tó bá ní alhamdulilayi ló mọ̀ ṣe wọ́n ti ń dúpẹ́ ṣáájú rẹ̀ ó bá ní àwẹ̀ kan ló mọ̀ gbà wọ́n ti bẹ̀rẹ̀ ṣáájú rẹ̀ ìhun yìí àwọn ló kọ́ wa kéwù yìí àwọn ló kọ́ wa gbogbo nǹkan súnà yìí ọ̀dọ̀ wọn náà lágbèrè bọ́dọ̀ bá wa ṣe wọn kú ni tí wọ́n kù lákàtà wa tá a sì ń rí wọn báyìí ó sì yẹ ká máa ṣe kí ni ká máa tọ́ lọ́dọ̀ wọn pé àwọn ni kí wọ́n bá yanjú àwọn tí a fẹ́ máa sọ yìí níbi pé tá a bá pàdé àgbàlagbà Hmm. owó ní ń bẹ lọ́wọ́ wa ni àwa là ń darí ẹbí ni àwa ni mágàjí ẹbí ni àwa ni dìrọ̀tẹ́ àyẹ̀ kan ni àwa ni wọ́n fi yẹ déṣe ń bì kan ni gbogbo kò tá a lè wà tá a bá ti ń pé tó àgbàlagbà làwọn léyìí ìsìláàmù fẹ́ pé hmm, àwa ni ká máa kọ́ wọn kí hmm, ìsìláàmù fẹ́ bẹ́ẹ̀ àwa ni ká máa kọ́ wọn kí má fi tó ń bò ń bùyàn lówó tó sì jágbàlagbà kó tó máa retí pé òun ni kó máa ṣe kí ni kó máa kí e kó máa kọ́ ẹ e kí ẹ̀kọ́ yìí <laughs> kí ló fẹ́ fi jọ ẹ̀sìn wa àti ìwà wa àti àṣà wa ẹ̀sìn wa àti ìwà wa àti àṣà wa àfimọ́ ṣe ni àfimọ́ pọ́n àgbàlagbà lé ní àfimọ́ kí wọn ni pé àwọn aláàkọ́kọ́ kí má jẹ́ kí àgbàlagbà kó ṣe ni òun ni kọ́kọ́ kí ẹ ẹ má yà á ṣe bẹ́ẹ̀ kò wọlé nínú ẹ̀sìn wa kò wọlé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní liyusallim sagir alalkabir liyusallim asagir alaman alalkabir nígbà tó ọmọdé bá pàdé àgbàlagbà ọmọdé ni kí ni òun ni kó sálámà sàgbàlagbà ọmọdé òun ni kí kọ́kọ́ àgbà kí hmm, kò sí nǹkan kan tó dí ẹkùn nínú ọlá kò bọ́lẹ̀ jẹ́ bó bá rí ẹ̀gbẹ́ rẹ̀ tí ń bọ̀ ni ah mọ́dà salamu alaykum wa rahmatulah wọ́n ni kó o ṣe kí ni kó kó kó kí ẹ̀gbọ́n hmm, bó bá ti kí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni kó nawọ́ fún kó nawọ́ sí ẹ hmm, kí wọ́n káwọn bù ẹ lọ́wọ́ hmm, ẹ̀sìn níní àti ẹ̀kọ́ liyusallimu sọ̀ríhù alal kabir anabi sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ fún wa pé ọmọdé òun náà ni kí kó máa bẹ̀rẹ̀ sálámà sí àgbàlagbà ó wà nù nǹkan tí ẹ̀sìn wa kọ́ wa a fi mọ iyì kí ni àgbàlagbà ní. bákan náà wa nuqaddimuhum fil kalam a wà níjòkó abẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ń gbé wọ́tò ọjọ́mọdé ọ̀rọ̀ kan má gbé àwọn àgbàlagbà ní ká fọ̀rọ̀ fi lù ẹ́ ẹjọ́ jáde ẹbí ọ̀ọ̀ ọlọ́run tẹ̀ fún ẹ àwọn kódà àwọn bàbá rẹ gangan wọ́n mọ̀ pé ọlọ́run bù ẹ́ lọ́rọ̀ sísọ àmọ́ mọ̀ síwájú wọn sọ̀rọ̀ hmm, mọ̀ síwájú wọn sọ̀rọ̀ àwọn ni ó ju ọ̀rọ̀ lẹ̀ fún pé kí wọ́n jọ̀rọ̀ torí àwọn lágbàlagbà káwọn ọmọdé ká yọ̀ǹda oore yẹn fún àgbàlagbà hmm, àwọn àgbàlagbà tó bá wà wọ́n pé tó bisimilà àwọn náà là fún oníyọ̀ǹda máa sọ lọ fún wa ó sì dá lọ. wal imama níbi gbá afẹ́ bọ́ síwájú afẹ́ yanjú kan fi dérí ìrun àgbàlagbà wà ń bẹ̀ lágbàlagbà tó sì mọ ìrun yìí kí tó ṣe ká ní pé kéwù yìí àwọn ló kọ́ wa àwọn àfáà wa ni wọ́n wọ́n mọ ó sì mọ wọ́n mọ ìrun yìí kí wọ́n mọ yanjú ẹ̀ dáadáa ó fẹ́ ṣe mọ́mù fáfá yìí mọ́ ṣe mọ́mù fáfá yìí nígbà táfẹ́ yìí ti yanjú níbi kíni níbi àwọn kan ìrun níbi gbọ́n abẹ́ ka kéwú àwọn ló kó ẹ wọ́n yanjú torí bó tó o bá ṣe máa ń kéwù bó o ṣe máa ń kéyẹn àwọn ló kó ẹ ló fi ké ló fi ké yanjú má gbà wájú bàbá má gbà wájú àfẹ́yẹ̀ yẹn fi bọ́ síwájú ìhun jẹ́ kí wọ́n yànjú ẹ fún ẹ. anábì ni wàlíyà ó mú akbarukum sinan ẹni tó fi dàgbà nù yín òun ni ó bọ́ síwájú má bọ́ síwájú má má ṣe gàgà ipò wọn bú ikú wọn ni pé àwọn ló kó ẹ jẹ́ kí àwọn ni kó wà níwájú kó sì máa tọ̀ wọ́n torí àwọn tí ń bọ̀ lẹ́yìn tìwọ́ náà bẹ́ẹ̀ náà ni wọ́n padà tọ̀wọ́ náà. wọlé ayin tọ̀ níbi níbi afẹ́bùyàn kan táwọn àgbàlagbà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni káwọn àgbàlagbà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká bọ̀ wọn àgbàlagbà hmm, ká jẹ́ kó ti lè bọ́ sọ́dọ̀ wọn àgbàlagbà lọ́wọ́ inú ẹ̀kọ́ ni tí Islam wa ti ṣe kí ni tó fọwọ́ sí i àyàfi ohun tá a bá ń tò ní ètò ń pé èrè báyìí la gbé pé a fẹ́ lò tó pé yẹ̀mí ìnẹ́ni yẹ̀mí ìnẹ́ni ọ̀tún ọ̀tún ọ̀tọ̀ lèyí ni àmọ́ tá a bá ti fẹ́ lo yẹ̀mí ìnẹ́ni yẹ̀mí ìnẹ́ni táwọn àgbàlagbà wà ń bẹ̀ àwọn àgbàlagbà ní kí ká pọ́nlé lákọ̀ọ́kọ́ tó ń gbà wá náà ń bi ọlọ́run káwa náà ká lè ṣe kí ni káwa náà ká lè dé ipò wọn. bákan náà níbi ọ̀rọ̀ sísọ sáwọn àgbàlagbà ẹ̀sìn wa ọkọ wa lẹ́kọ̀ọ́ àdúrà ní ká máa ṣe fáwọn bàbá wa àdúrà ní ká máa ṣe fáwọn àgbàlagbà kódà tá ọ̀rọ̀ bá kù díẹ̀ kan lọ́dọ̀ wa ẹ jẹ́ ká máa sọ ahọ́n wa ká máa mọ yìí wọn ká sì máa sọ̀rọ̀ sọ mi kò tẹ́ ẹ̀ mọ́ bàbá rẹ̀ sí nǹkan mi kò mọ àgbà ẹ̀ sí nǹkan kan òun pẹ̀lú ìyá ni wọ́n ni. Hmm. pínpín ẹgbẹ́ ni wọ́n ni yẹ ká mọ̀ báwo láti mọ̀ bá wọn sọ̀rọ̀ hmm? ọba allah subhanahu wa ta'ala ó kọ́ wa lẹ́kọ̀ọ́ níbi tó bá ti dàgbà wa lọ́wọ́ ahaduhuma aw ahuma hmm? bàbá ló dàgbà ni ìyá ló dàgbà ni ọlọ́run fi pàwọ́ ó ni tó bó bá ti ṣe fún bàbá rẹ àti ìyá rẹ bẹ́ẹ̀ náà ló ṣe fún bàbá àdúgbò hmm? bẹ́ẹ̀ náà ló ṣe fún ìyá àdúgbò bẹ́ẹ̀ náà ló fún wọn ní ìlú tó bá bàbá ni kàbí ìyá ni tó bá kú lọ́wọ́ wọn ọlọ́wọ́n ní falẹ́ àtẹ̀kù lẹ́hùnmá óf wọ́n mọ̀ sọ̀sọ́ kí sọ fún bàbá rẹ̀ àgbàlagbà ni wọ́n wọ́n sọ sọ̀sọ́ kí sọ fún ìyá rẹ̀ nígbà tó wọ́n bá ti mà gba lé rẹ̀ tó ń sọ̀sọ́ kí sọ sí wọn lé òun náà ló gbé jáde ẹ̀sìn wọn ni wàkú lẹ́hùnmá qawlan karima ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ àpọ́nlé òun náà ni ká sọ sí bàbá òun náà ni ká sọ fún ìyá bó o bá ti ń sọnù àkàtà rẹ inú ọ̀dẹ̀dẹ̀ rẹ òun bó o ṣe jẹ́ òun bẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló padà jẹ́ ń ta o orúkọ tó bá jẹ́nu ilé òun náà ló padà jẹ́ ń ta ìpín ẹ̀sìn wa ó wa fẹ́ wípé ká máa sọ̀rọ̀ tó dùn ká sì máa mọ ọ̀rọ̀ wa ń gbà bá fẹ́ máa sọ fún àwọn tó jẹ́ àwọn àgbàlagbà wa tágbàlagbà tá bá bí ẹ pé ah, ah báwo lẹ ṣe mọ sí wọn ni ah ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni ọmọ tó sì ọlọ́run ó sì jẹ́ kóun náà dàgbà re sórí àdúrà tí wọ́n ń ṣe yìí owó ẹni ni wọ́n fi ń ṣe fún ẹ gbogbo ẹni tí ń gbọ̀wọ̀ lẹ́nu wọn gbogbo ẹni tí ń gbagi lọ́wọ́ wọn gbogbo ẹni tó fẹ́ gbàpò wọn tí ò sì tí wọn ò sì tí kú tí wọn ò sì ṣẹ̀ tí wọn sì ṣàṣemáṣe bó o bá gbà lọ́wọ́ wọn tán ẹni tó fẹ́ gbà lọ́wọ́ tìwọ́ náà ti ń retí ìwọ náà o òbí jẹ́ pé a pọ́n ohun tí islam pọ́n àgbọ́dọ̀ ṣe kí ni àgbọ́dọ̀ pọ́nlé òun náà ni ẹ̀sìn wa fẹ́ kódà àgbọ́dọ̀ jẹ́yàn kan tó ṣe ká nígbà àmọ́ pọ̀ níbi ìmọ̀ ṣe àdúrà fún wọn òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ níbi àwa òun òbí wa hmm, pé àdúrà ní ká máa ṣe gbèwà kó rabbi irhamhuma kama rabbayani saghira ẹ̀yìn bọ́n ṣe ṣe wàhálà lórí wọn kékeré wọn ngbàtà wa jẹ́ nǹkan yìí báyìí nísìsiyìí ká má gbàgbé kékeré náà àwọn tí wọ́n ti wá gbàpò wa nísìsiyìí àwọn tí wá di kékeré hmm, wọ́n ti wá dàgbà lé wa lọ́wọ́ gbogbo ìkẹ́ tí wọ́n ṣe fún wa lánàá yẹn káwa náà ká máa tọrọ àti nílọ́wọ́ ni àti nílọ́wọ́ ni káwa náà ká máa bẹ ọlọ́run pé gbogbo wàhálà yìí gbogbo ìdààmú ká lè jẹ́ èèyàn yìí tẹ́wọ̀n bàbá yìí tẹ́wọ̀n òbí yìí tí wọ́n ṣe lérí wa táwọn àgbà yìí ṣe lérí wa káwa náà ká lè sàn àwọn ohun tí Islam fẹ́ fún àwa tí a jẹ́ ọmọ tá jẹ́ ọ̀dọ́ tá ń bọ̀ lẹ́yìn àwọn ta ni àwọn àgbàlagbà inayatul islam bí kíbá àrùsìn àkọlé kan islam nípa kí ni àwọn àgbàlagbà ibi àti gbégbé nìyẹn ọlọ́run má jẹ́ kí àgbà kó tánú ẹ̀sìn ọlọ́run má kí àgbà kó tánú ìlú ìpè islam pàtàkì wọn ó kí àwa náà ká pàtàkì wọn ara wọn bó ṣe lọ ẹ̀yìn yìí ta ń gbé tiwa tó kù ní òpépé ká fi máa ká fi tiwa tó kù ní òpépé yìí báyìí ká fi ṣe kíni ká fi ṣe ọlọ́run lára wọn ni agbára táwa ní ipò wa táwa yìí ká má fi ní wọn lára ká fi rajà rí lọ́dọ̀ ọlọ́run látara àwọn àgbàlagbà tó wà pẹ̀lú wa ni torí àwọn wọn ti di kíni agbára wọn ti di ọ̀lẹ nísìnyí àyè táwa wà yìí àwa náà á padà débẹ̀ ló fi jẹ́ pé a ṣe kí ni a gbọ́dọ̀ fi ọ̀dọ́ tiwa fi ṣe dáadáa sáwọn àgbàlagbà wa ni. anabi muhammad sallallahu alayhi wa sallam nínú ìgbà wa kan anabi ni innama tukhzakun wa tunsaruna bi du'afaikum anabi ni ẹ máa rí àrànṣe àrísìkí ọlá yín máa lo òkè ọlá yín máa fẹ̀ sí ọlá yín máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ni wa tunsarun ẹ sì máa rí àwọn àtìlẹ́yìn àwọn ìrànlọ́wọ́ lọ́lọ́kan òjọ̀kan bidu'afaikum ay bisababi al-ihsan ila du'afaikum látara dáadáa tẹ́ẹ̀mà sí sáwọn ta ni àwọn tó jẹ́ wọn lè láàrin yìí àwọn àgbàlagbà tó ń bẹ láàrin wọn ti dé ní ọlẹ́ dáadáa ta bá ń ṣe sí wọn ní gbogbo àkíkò ní gbogbo àkíkò ni ọlọ́run máa tara rẹ̀ ni ọlọ́run fi máa ṣe kí ni ló fi máa mú àtìlẹyìn báwa náà ọlọ́run máa tara rẹ̀ ni ló fi máa jẹ́ kí ni àránṣẹ́ tá a mọ̀ ní arzikì ọlọ́wọ́n bá wọn mọ̀ ṣe kí ni ní wọ́n mọ̀ ṣe payá fáwọn náà níbi tá a hàn kàn sí àti níbi tá a hàn kàn sí látà ń pè à ń ṣe dáadáa sáwọn àgbàlagbà ọlọ́wọ́n ọba a sì mọ̀ sàn wá ní kí ni lẹ́sàn lórí rẹ̀ ìsìláàmù mọ̀ ìyá àgbàlagbà o ìsìláàmù iṣẹ́ ẹ̀sìn àfojúdi bẹ́ẹ̀ bá ní ẹ bá rí ẹ̀kan bẹ́ẹ̀ bá rọ́mọ kan kàbí ẹ bá rí ẹ̀kan tó ṣàfojúdi kì í ṣe gbogbo yìí tá n kà fún yìí látara gbé káfílẹ̀ mọ́ńkà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam òun ló tọ́ ayé ṣe ni ànábì tọ́ ayé ṣe ó sì pàtàkì wa ó ṣàlàyé fún wa níka gbogbo nǹkan tí a fi wọ́wé lọ́dọ̀ ọlọ́run a tún sin a sin ọlọ́run ọba lára àwọn ta ni àwọn àgbàlagbà níbi máa ṣe dáadáa sí wọn ayami ọ̀yami ọ̀wọ́jú lọ ká mọ̀ pé àwọn àgbàlagbà wa àwọn ẹni ẹ̀ṣà ni wọ́n àwọn ẹni tí islam bùkún ni wọ́n tí àwa náà ta gbọ́dọ̀ máa bùkún wọn gẹ́gẹ́ bí tí ànábì ṣe máa bùkún wọn ànábì a máa pàdé àgbàlagbà a máa pàdé wọn gẹ́gẹ́ bá ṣe kanú wọn náà sọ tẹ́lẹ̀ ànábì a pàdé wọn dáadáa a yẹ wọn sí kódà ń mí ànábì a máa bá wọn ṣàwàdà hmm, àwàdà tẹ́lẹ̀ mi máa ń bá àgbàlagbà ṣe ń gbé ẹ̀ tí ì tó kú ni ẹ̀ mọ̀nà òun ẹ̀ fẹ́ lọ òun sọ fáwọn àgbàlagbà gbèsè wo baba lágbájá àsìjọ yóò sì wà mẹ́kò sí kú ó pa ó pa ẹ pa wọn kọjọ wọn tó kú ni kọjọ wọn tó pé ni ẹlòmíín bá rí àgbàlagbà bọ dúró tí fi ń wà àgbàlagbà pé kí kókó sì kó o láyé tẹ́fọ́ ọjọ́ tọ́lọ́hún mà kọ́ fún náà ni ó kúkú lò jẹ́ anabi sọ̀rọ̀ sálàm inú àṣà anabi a bá àwọn àgbàlagbà àwọn arúgbó anabi àti bá wọn ṣàwàdà ẹ̀yìn arábìnrin kan ó sọ fún anabi sọ̀rọ̀ sálàm ọ̀nà ọdún Allah ali an yudkhilani aljanna wa nabi bá ń bẹ ọlọ́run kọ́lọ́n bò mí náà sínú àlìjẹ́nà bí n bá ń lọ kọ́lọ́n fèmí náà sí àlìjẹ́nà òjíṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam wọn ni ya umma fulana wọ ya alágbájá la yadkhulu aljanna al-ajuz anabi wa anabi wa ń sọ̀lẹ̀ fún gbà ah, àgbàlagbà ìwọnú <laughs> àlìjẹ́nà anábìrin àgbàlagbà ní àgbàlagbà yìí wọnú àlìjẹ́nnà anábì wa ní nígbà táàkùnrin náà náà gbọ́ báyìí ah kìíní ìwọ arábìnrin náà pèsè ah àlìjẹ́nnà ah oyè ọlọ́run tó fi wọ́n jù lọ ah, ìyá ìgbè sí sunkún anábì ní ẹ bá mi bò ń wo ìgbé àgbàlagbà ní àmọ́ àgbàlagbà ara kan ní ògùn ọ̀nà àlìjẹ́nnà o hmm, àgbàlagbà ara kan ọlọ́run padà sọ di ọ̀dọ́ǹde tí ó fi wọnú kí ní àlìjẹ́nnà ẹ̀ẹ́gẹ́ bí tí ọlọ́run ti sọnù Kùránì pé inna ansha'nahunna insha'an faja'alnaha abkaran ọlọ́run ó ṣe wọ́n ní ọ̀dọ́bìnrin tó yẹ pé wọ́n tó pè ní ọ̀dọ́ǹde bí mọ́ndíyá bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe ni wọ́n fi wọnú àlìjẹ́nà arúgbó kọ́ náà fi wọnú àlìjẹ́nà ànábì tó bá àgbàlagbà yìí ó ṣe àwàdà pọ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà làwa náà yẹ kájọ àwọn àgbàlagbà kájọ ànábì sallallahu alayhi wa sallam níbi ìmọ̀ ìyá àgbàlagbà ìmọ̀ súnmọ́ wọn ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ bá wọn sórí pípọ̀ ìmọ̀ ìmọ̀ bá wọn nẹjú ìmọ̀ fomi jomi tó rò pọ̀lú wọn ìmọ̀ ṣe dáadáa sí wọn ìmọ̀ dáwẹ́kẹ́ ẹ̀sìn wọn afẹ́ ẹwà nàbì sọ àṣálẹ́ mo ṣe dáwẹ́kẹ́ bó ṣe ṣàwádà tó sì wá mọ́wọ́ tó sì mú àlàyé ẹ̀sìn gangan níbẹ̀ yìí àwàdà yìí ànábì mú àlàyé ọmọ àlàyé ó ṣe fún ìyá àgbàlagbà yìí pé ẹ wọnú àlìjẹ́nà àmọ́ kì ṣe pẹ̀lú agbára yín ọlọ́run ó tó padà dá yín síbẹ̀ ṣe wà ní ọ̀dọ́ ní mọ́ndíá tẹ́fẹ̀ wọnú àlìjẹ́nà ọlọ́run ọlọ́run mọ́sà ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn aya tiwa náà àti gbogbo àwọn bàbá tiwa náà. bákan náà àyìnbó islam ó fúyẹ́ àwọn nǹkan kan níbi àlámàrí ẹ̀sìn nítorí àgbà la ilaha illallah islam ẹ̀sìn tó pé ni ó fúyẹ́ àwọn nǹkan kan inú àlámàrí ẹ̀sìn wa nítorí kíni nítorí àgbà torí àgbà yìí tá à ń wò yìí ìmọ́lẹ̀ ló jẹ́ ìmọ́lẹ̀ ni kódà anábì sàn àṣàlám anábì ní bí ìyẹn bá ti bẹ̀ sí ní tàbí ní lórí ni ànábì ní náà anat àṣẹ ìbá gbogbo àwọn funfun yẹn ànábì ní ká mọ̀ jákò hmm, ká mọ̀ jákò tó ń pa ànábì alọ́ ànábì ní bíkìfà innahu nuhul muslim ìmọ̀lẹ̀ mùsùlùmí ni ẹgbẹ́ islam sallallahu islam látara ànábì ẹ̀yìn tẹ́ bá wo bí ìhun nísìn ànábì ní ìmáàmù kó ṣe ń wẹ́rẹ́ tó ń pé ó ṣeṣe kágbàlagbà wà lẹ́yìn rẹ̀ níbi ọwọ́ hajj àgbàlagbà tí ò lè ṣe hajj mọ́ ẹ̀rí ànábì sọ lérí orúkọ rẹ̀ nínú àwọn kan tó jẹ́ àwọn kan tí Islam gbà wá láyè nínú àwọn ìjọsìn látara pé kí ni àgbà ni àgbà yìí kò lè rí ṣe má Islam ayọwẹ gángan ó ní kí wọ́n kàn fàwẹ́ lẹ̀ kí wọ́n máa san kí ni ìtara oúnjẹ ẹ̀rí irun kásẹ̀ ń fúfú yẹ àwẹ̀ kí wọ́n fi ilẹ̀ ẹ̀rí hajj kí wọ́n ṣe fún wọn nítorí kí ni nítorí pé àgbà ti dé ẹ wá wọn ìjọsìn ńláńlá yẹn àní irun àní àwẹ̀ pé kásẹ̀ òun ní fúyẹ́fúyẹ́ kán bà wẹ́lẹ̀ kán san nǹkan míì fún wọn ẹ̀ eh, hajj kán ṣe láàyè wọn tó ń gbọ́ wọn lè gun kankan wọn lè lọ ẹ̀rí gbogbo yìí káfílẹ̀ mọ iye àgbàlagbà ni abẹ́ ọlọ́wọ́n ọba ọba tó jẹ́ ká mọ wípé Islam ẹ̀sìn tí ó dáa ni ẹ̀sìn tí ó sì júwe eh, oore tí ń bẹ níbi ìmọ̀ya àgbàlagbà ni abẹ́ ọlọ́wọ́n ọba kó mọ́sá ìràn wá ṣe àti lè ṣe kó jẹ́ káwọn náà ká dàgbà rí gbogbo àwọn àgbà ọlọ́wọ́n ṣe ìsúnyọ́ rí fún wa kó gba ìjọsìn tiwọn náà fún wa subhanaka Allahumma bihamdik نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر